أعوذ بالله من الشيطان الرجيم <clears throat> بسم الله الرحمن الرحيم اللهم صل على محمد وعلى آله وصحبه وسلم ọpẹ́ ni fún Allah subhanahu wa ta'ala. alhamdulilah. ọba alágbára lórí gbogbo nǹkan ó tún yọ̀ǹda kí a tún pàdé lórí ètò yìí ọpẹ́ ni fọ́lọ́run lọ́pọ̀lọpọ̀ kí ọlọ́run ọlọ́run fásíwájú ẹ̀dá gbogbo àwọn àlùfáà wa tí wọ́n ṣiṣẹ́ àlùbáríkà yìí lára wa àwọn tó ti wá kíámà àtàntọ́ wà láyé ọlọ́run bá ní kẹ́ gbogbo wọn. àmín. ẹnì kọ̀ọ̀kan wa náà ọlọ́run lò wá sójú ọ̀nà rẹ̀. àmín. ṣèwánìrin iṣẹ́ fún ẹ̀sìn ṣàánú wa atọ́kùn ètò àna ọlọ́run yóò máa bá yín gbé ìdọ́dọ̀ olóòtú pápá jùlọ àwọn tí wọ́n so ń gbọ̀wọ́ ètò yìí tí a fi láǹfààní tí a fi ń ṣèyí tá à ń ṣe yìí gbogbo ohun tí ó ti lójútùú náà alámàrí ọ̀ràn wọn àmọ́jọ́ òdòdúró wọn lẹ́lẹ̀ àlékún dáadáa abánimá ṣe fún wọn ọlá àti tòbí ọlọ́run àbí a bá ń fi ọkàn bá ètò yìí lọ à ń ṣàlàyé nípa àwọn tí wọ́n máa ń jogún àti tí wọ́n jẹ ibẹ̀ láti sọ wípé nínú ẹbí a ti yanjú ohun tó jẹ mọ́ ti ìjẹ́lọ́kọ láya a wà nínú ẹbí ẹbí yìí la pín sí ọ̀nà mẹ́ta tá a pa àwọn kan ní ìpìlẹ̀ ẹbí àwọn akẹ́tùn ẹbí àtàwọn àyàsí a ti sọ̀rọ̀ nípa àwọn ìpìlẹ̀ ibẹ̀ láti sọ̀rọ̀ nípa bàbá ntí bàbá ó jẹ ìyá ntí ìyá ó jẹ bàbá àgbà ìyá àgbà ntí wọ́n ó jẹ nínú ogún àti ṣàlàyé rẹ̀ àtọ̀nà tí wọ́n máa ń gbà jẹ ogún àti ṣàlàyé ẹ̀. àyí tó kù òun náà ni àwọn àyàsí àwọn akẹ́tùn ẹbí ẹbí àwọn tí ìpìlẹ̀ bí òun là ń pè ní akẹ́tùn nínú ẹbí gẹ́gẹ́ bí ọmọ. tá bá sọ̀rọ̀ ọmọ nínú òfin ẹ̀sìn ọmọ nínú èdè tí máa ń kó gbogbo ẹnu ní walad nínú èdè tí a fi ń sọ̀rọ̀ òfin ṣẹ̀ríà tí í èdè lárúbáwá walad walad yìí tá a bá pè ní ọmọ ó kó ọkùnrin àtobìnrin ó kó sínú. a sọ fún wa nínú ọ̀rọ̀ tí a fi bẹ̀rẹ̀ pé ọkùnrin àtobìnrin òun lá máa sọ nípa ọ̀rọ̀ wọn púpọ̀ ìran kẹta á padà fún òun ní ọ̀rọ̀ ni òun làwọn tá a lè pè lọ́kùnrin tá a lè pè lóbìnrin wọ́n sábì àwọn náà ni wọ́n sì ní bàbá wọ́n níyà àná tí wọnú ẹni tí ó jogún bó láti ṣogún wọn á padà fún òun ní ọ̀rọ̀ tiẹ̀ tá a bá ń sọ̀rọ̀ ọmọ à ń sọ̀rọ̀ nípa ọkùnrin àtòbìnrin tá a bá ń sọ̀rọ̀ ọmọ à ń sọ̀rọ̀ nípa ọmọ tí ó jẹ́ wàládù pé bàbá fi ara rẹ̀ bí gangan tọ́jọ́ máa fara bí lọ́kùnrin tàbí lóbìnrin ọmọ ẹni ni wọ́n lẹ́tọ̀ọ́ àti jogún tọ́lọ́mbà bù fún ẹni tá a pè lọ́mọ tàbọ̀ ọmọ tí ọmọ ọmọ tó bí ọmọ ẹni náà ni ṣùgbọ́n ọmọ ọmọ tá à ń sọ̀rọ̀ rẹ̀ yìí òun lọ́mọ tọ́jọ́ ọmọ ẹni òun lọ́mọ tó bá jẹ́ pé ọkùnrin ọmọ ẹni ọkùnrin ló bí Baba, ọmọkùnrin tí bàbá bí ọmọkùnrin yẹn náà wá bí ọmọ ó lè jogún bàbá bàbá ẹ̀ ṣùgbọ́n ọmọ tá a bí lóbìnrin tóun náà bí ọmọ nínú ṣẹ̀ríà Islam kò lè jogún bàbá ìyẹ́ kó yé wa dáadáa kò ní jogún bàbá ìyá ọmọbìnrin nìkan ló lè jogún bàbá ẹ̀ ṣùgbọ́n ọmọ bá bí fún ọkọ ẹ, ọmọ rẹ̀ yẹn ò lè wálé bàbá yẹ kọ́ wá jogún bàbá yà rẹ̀. alámọ̀ ilé àfi tí ọba sí ẹnì kankan mọ́ nínú ẹbí yẹn tó jójúlówó ọmọ tàbí jójúlówó ọmọ ọmọkùnrin tá a wá rí tọ́jú pé tó kù tá a rí inú ẹbí bàbá tó kù òun lọ́mọ tó máa rẹ̀ bìnrin bí. ìgbà yẹn ló tó lè jogún kò sì ní jogún ló kọ ara ẹ̀ èyí ò àwọn yẹn ni wọ́n máa ń pè ní zawil arham under the will arham lọ́wà àwọn ẹbí àwọn ẹbí tí wọ́n máa ń jogún ẹbí wọn nígbà tá a bára wọn tó lẹ́tọ̀ọ́ láti jogún wọn mọ́. Hmm. tá a bá wá fẹ́ fún àwọn yẹn lógún tá a bá fẹ́ máa fagùn tọ́ra wọn gangan fúnra wọn wọ́n ní ìdájọ́ tiwọn ṣùgbọ́n lẹ́yìn tí ó tètè yé wa ibi tí mo ti ń sọ̀rọ̀ ní ọmọ tí ọmọbìnrin òkú bí hmm. táàrẹ́ nìkan kan nínú ìdílé bàbá àyẹ́ ẹ̀ tí wọ́n lè jogún mọ́jòun àwọn afẹ́sìn gbà pé òun náà lè jogún torí ọ̀rọ̀ ọlọ́run tó ní wà ulul arhami ba'duhum awla bi ba'din fi kitabillah. ọlọ́run láwọn tó bá jẹ́ mọ̀lẹ́bí ẹni nígbà tá a bá ráwọn tó lẹ́tọ̀ọ́ sógún mọ́ àwọn ni ẹ̀tọ́ tí wọ́n máa jẹun tí mọ̀lẹ́bí wọn bá fi ayé tí bàbá ìyá wọn fi ayé. sí gbogbo ẹ̀ láwọ̀ àkó fún kí láà fún kọ́ńdà ti wà tí ó sì ti yí wa téèyàn bá ti jẹ́ zawil arhamu bẹ́ẹ̀ àmọ́ yóò zálú manzilata man yudila bi, a wo ẹni tó so pọ̀ mọ́ tó fi bá ẹni tó fẹ́ jogún ẹ̀ tán hmm. ẹ̀rí pé ẹni tó so pọ̀ mọ́ òun lọ́mọ bàbá yẹn obìnrin irú ogún tọ́mọ bàbá yẹn obìnrin bá lẹ́tọ̀ọ́ kó jẹ lọ́dọ̀ bàbá ẹ̀ ńlọmọ rẹ̀ ó jẹ tí ọmọbìnrin tí bàbá yẹn bí tó ayẹ pé ń bẹ láyé ni ntọ́ba yẹ kó ìgbà tá a bá ti rẹ́ni kankan mọ́ nínú àwọn tí wọ́n ju ọmọ ọmọ obìnrin lọ mọ́ tí ọ̀sẹ̀ ni tí ó jogún mọ́ tó kó nìkan irú ogún tí ìyá rẹ̀ ó bàjẹ́ nílé bàbẹ́ ẹ̀ òun láfún. kí la bá dé bẹ́ẹ̀ òun lọ̀rọ̀ ọmọ hmm. à ń fẹ́ máa rú ọmọ tí máa jogún òun lọ́mọ tá a máa mà bí tó a fara ẹni bí tàbọ̀ ọmọ tí ọmọ tá a fara bí tó bí hmm. ipò ọmọ lòun náà wà àfi tó bá jẹ́ ọmọbìnrin òun ló fi wà nú ọ̀rọ̀ ní àwọn alárúbáwá wọ́n ní bẹ̀nú nẹ bẹ̀nú àbìnẹ ìnẹ wọ́n bẹ̀nẹ túnẹ bẹ̀nú húnẹ àbìnẹ òrìjà ìlẹ̀ àbáyédì. pé àwọn ọmọ tiwa tá a bá bí lọ́kùnrin ọmọ wa ni wọ́n tá a bá gbé mọ́rò ogun tá à ń sọ ìtumọ̀ ẹni pé wọ́n lè jogún wa. wọ́n bẹ̀nẹ túnẹ àwọn ọmọ wa bìnrin tá a bá bí náà ọmọ wa ni wọ́n ìtumọ̀ ẹni wípé tí bàbá yẹn bá kú ó lè jogún bàbá yẹn. Hmm. ṣùgbọ́n bẹ̀nú húnẹ àwọn ọmọ táwọn ọmọbìnrin wa bá bí àbìnà òrìjà ìlẹ̀ àbáyédì àwọn ọmọ bàbá kan tí wọ́n jìnnà àwọn ní bàbá tiẹ̀ ìtumọ̀ ẹni pé ńgbà táwọn yẹn bá sì ń bẹ wọn à lè jogún bàbá ìyá wọn hmm. a ti ṣàdáyẹn rí àwọn tá à ń pè ní ọmọ ta ni wọ́n fẹ́ jogún bàbá wọn tó bá wá jẹ́ sí pé ọmọ tá a rí yìí ọmọkùnrin ni ọ̀dà hmm. ẹ̀pọ̀ ti wà ó ti jáde inú ọ̀rọ̀ wa tá a ti sọ bẹ́yìn náà asọfo apẹtọ báyìí pọ ọmọkùnrin nìkan olùkú fi ayé tí ọlẹ ní kankan jọ ọmọkùnrin ẹyọ kan lọ gbogbo ogun ọba bẹ́ẹ̀ tàbí gbogbo ogun yẹ ọlá kò fún. tọ́ba sí ọmọbìnrin òun ni tọ́jẹ́ pé òun nìkan olùkú fi ayé kò ní ẹnì kankan má jọ ọmọbìnrin lọ á gbogbo ogun bàbá yìí tàbí ìyá yìí sí méjì á kò fún. ọlọ́lọ́run sọ pé wàá ń ká ẹni tí wàá falaha nìṣu ọlọ́run tó wá jẹ́ pé ẹni tó kú yìí fi sáyé ọmọbìnrin kan oṣù kan ṣoṣo ní ọlọ́ni làhánẹ́sù ẹ̀dá gbogbo ogún ẹ̀ ogún ẹkùn yẹn sí ọ̀nà méjì ẹ̀kọ́ dàgbà fún. ẹ̀yọ̀ kan tó kù ń bo láàbìsí àti sọnù ọ̀rọ̀ náà ṣáájú ètò kù yẹn tá a bá wá ra wọn tí wọ́n jẹ́ dáwìlà araham tí wọ́n jẹ́ bí yuma tí wọ́n jẹ́ bí alásùnmá àlè fún wọn lọ́dọ̀ àwọn afá tí wọ́n gbà bẹ́ẹ̀ àṣìlẹ̀kọ́ sí bẹ́ẹ̀ tó máa lè ní mùsùlùmí tó bá wá ṣẹlẹ̀ tó jẹ́ pé ń gbẹ ẹni yìí kú ó fi ọmọkùnrin sáyé ọfọmọbìnrin sáyé ọlọ́mọkùnrin ọlọ́mọbìnrin ọlọ́run ti yanjú ẹ ọlọ́run ni yusikumullahu fi awladikum lizzakari mithlu hazzil unsayayn ọlọ́run ni mò ń sàsọtẹ́lẹ̀ fún yín nípa àwọn ọmọ yín awladukum fi awladikum lọ́lọ́run awladu ó fẹ́ pé atọkùnrin atọbìnrin ní wímẹ̀ o ọkùnrin àtòbìnrin ló ti fi sáyé ọlọ́run tí ẹ bá fẹ́ máa pínkún tọkùnrin àtòbìnrin fẹ́ jẹ lọ́ma lè zakari mẹsìlò hazel ọ̀sàyẹ. iye orí wọn ò ní kẹ́ẹ̀ka bóyá ọmọkùnrin méjì ló fi ayé ó fi ọmọbìnrin kan sáyé. tàbá fẹ́ pín ogún yẹn a máa wí pé orí márùn-ún la ní tọ́ra máa ṣe orí ọmọkùnrin ní méjì Hmm. a máa ṣe orí ọmọbìnrin ní ẹyọ kan hmm. nítorí lè zákàrí ní sílò hazel ọ̀sàyẹ ó fẹ́ pé gbogbo yẹn ọ̀nà márùn-ún la dá sí a kò méjì ń bẹ fọmọkùnrin kan méjì ń bẹ fọmọkùnrin kejì ẹyọ kan tó kù fọmọbìnrin tọba ṣẹlẹ̀ tó yẹ pé ọmọbìnrin mẹ́ta ló fi ayé tọlọmọkùnrin kan hmm. ogún yẹn náà nísìn ọ̀nà márùn náà la ama ɛyɔkan bɛ fɔmabìnrin àkọ́kọ́ ɛyɔkan fɔmabìnrin kejì ɛyɔkan fɔmabìnrin kẹta hmm. méjì tó kù akɔ fɔmakùnrin níbẹ̀rẹ̀ tí a bá fọkàn bá wa lọ tọ́ra létírẹ́ ni tí hmm. bóyá kò fọkàn bá wa bẹ̀rẹ̀ ń bẹ̀rẹ̀ hmm. tí ọmọ wò pé bóun ni ah, ti ọkùnrin ṣe jẹ́ ah, méjì tóbìnrin àti sàlàyé lẹ́yìn níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ a dẹ̀ ti sọ fún wa pé òfin ẹ̀sìn ni ọba tó ṣe ó yé ju àwa lọ ọdẹ mọ̀ntẹ́nì kọ̀ọ̀kan bùkátà sí ọmọkùnrin ó bùkátà sí owó púpọ̀ nítorí àwọn àbá àwọn ẹrù jẹjẹ hmm. tí ń bẹ lọ́rùn tiẹ̀ tí ò sí lọ́rùn ọmọbìnrin hmm. òní wọn máa bi léèrè owó òní wọn máa náwó ọfẹ fẹyàwó owó náà ni ọfẹ hmm. ibi tí wọn gbé wọn gbé lé tí ọba tí ọba olówó kọkọlé ẹ owó ni bọrẹǹtì lé owó ni wọn jẹun ọrùn ẹ lọ wà tóbìnrin bá ṣe nǹkan kan ó fi rọkọ ẹ lọ ni ìdí nìyẹn tí sẹ̀rí àsìlámù fi gbà pé ìmí sì ń ṣẹlẹ̀ tá a ti sọ náà nú ọ̀rọ̀ ṣáájú tó náà tí bá ẹsẹ̀ ń gbọ́ hmm. pé ìgbà míì lè ṣẹlẹ̀ nínú ibi sẹ̀rí àdá tọ́da sẹ̀rí àsìlámù tó gbé nǹkan gbọ̀n kan lórí déédéé hmm. tí ọ nìkan bá dáràn ó ṣe é sìpààyàn hmm. tàbọ̀jọ pósó ìsìpààyàn ni wọ́n gbà kínní kan tá à ń pè díyà wọn máa lọ bíi thirty something million. bẹ́ẹ̀ni. tàbí jù bẹ́ẹ̀ lọ gan nísìnyí pẹ̀lú bí owó ṣe wà. ẹ ń bo láti rí thirty something million gbà lọ́wọ́ ẹnìkan hmm. gbogbo ẹni tí bá ń jọ ọmọkùnrin tí wọ́n tí wọ́n tí wọ́n lè jẹ ogún ẹ̀ hmm. nínú ìdílé wọn pátá hmm. òun lákò lọ wájú adájọ́ ṣẹlẹ̀ orí gbogbo wọn ni wọ́n pín in owó yẹn lé thirty something million yẹn òun ni wọ́n pín lé wọn yìí mọ ọmọbìnrin lọ kọsẹ́nì kankan tó dìde tó níbò ní sẹ̀rí àsìpínlẹ̀ wọn ngbọ̀ wá di wípé wọ́n fún ọmọbìnrin lẹ́yọkan wọ́n fún méjì torí ijọ́ tí wọ́n bá mọ́mọbìnrin lọ lé adájọ́ sẹ̀ríà pé kó mú wá lápò ẹ̀ lọ́lọ́run náà fi pín méjì fún tó fi fún obìnrin ní ẹyọkan àti nǹkan mìíràn hikam táwọ̀ ọ̀ma tó jẹ́ pọ́lọ́ nìkan ní ọlọ́mà ìyẹn jẹ́ táwọn ọmọ mm. tó bá jẹ́ pé ọmọbìnrin ní bá a sì sọ ṣáájú nìkan tọkùnrin ò làwa lóògùn wọn bá ń jogún wọn bá ń jọgbọ́n kò bá ń ṣẹyọ kan ọ̀la kò gbógun fún báwọn ọmọkùnrin bá jẹ́ mẹ́wàá àpèsọ́nà mẹ́wàá àjọfún alọ́kọ̀ọ̀kan ṣùgbọ́n tó bá jẹ́ obìnrin nìkan ṣo la sọ fún wa pé ìlà méjì ọ̀la fún ṣùgbọ́n tí wọ́n bá pé méjì tó ẹ pọ̀ ọmọbìnrin méjì tí ọ̀sọ́kùnrin bẹ̀ nígbà tí ọ̀sọ́kùnrin bẹ̀ máa ní o tọkùnrin bá ti wà pẹ̀lú ẹ̀ orí ti ọmọbìnrin náà láàmà kà lẹ́yọ kan àmà mm. kà tọkùnrin ní méjì kò ní í jẹ́ làjì tàbí nǹkan kan mọ́ mm, mm. irú ọkùnrin yẹn ni wọ́n máa ń pè ní mọ̀ àṣìb òun lẹni tó jẹ́ pé òun ò nípìn ogún tá a máa fún ju tó bá kù tá a ti wá rí pẹ̀lú obìnrin akẹgbẹ́ yóò sọ obìnrin náà di ẹni tí ó máa jẹ ẹni tó kù nínú ètò ogún pínpín tó wá ṣẹlẹ̀ bẹ́ẹ̀ tọ́jẹ́ pé ọmọbìnrin méjìlá rí tó kù ayé ọlọmọbìnrin méjìlá gbogbo dúkìá bàbá wọn yẹn àdàsí àbí ya ló kú àdàsí mẹ́ta hmm. a kò méjì mbẹ a kò fáwọn méjèèjì yẹn náà ń pè ní solosan hmm. wọn máa jẹ ìdá méjì nínú ìdá mẹ́ta tó kù yẹn bá fi sáyé ìyẹn tá a bá tọrọkùnrin ni o tọkùnrin tí ó sọpọ́ọ̀tì wọn ìyún ogún ti ọmọbìnrin nù. tọ́ba wa jẹ́ pé ọmọbìnrin tọmọkùnrin bí ń kọ́ ṣàgbàsọ́pọ̀ náà wọnú ẹni tí máa jogún tọmọkùnrin ló bí. Hmm. ọmọbìnrin nígbà tó kú ikú bàbá ikú gbogbo àwọn ọmọ rẹ̀ kankan wọ́n ti kú ṣáájú ẹ̀. ṣùgbọ́n ọlọ́mọbìnrin kan tó ń pọ̀ ọmọ ẹ̀kùnrin ló bí hmm. ọmọ rẹ̀ kùnrin ló bí irú ipò tá a gbé ọmọbìnrin tí bàbá yẹn bí sí ipò ẹ̀ lọ́mọbìnrin tọmọkùnrin bàbá yẹn bí ipò ẹ̀ ló náà wà tí ó bá ti sọmọkùnrin mọ́ hmm. tọmọkùnrin yẹn bá ń bẹ nìkan ni ó gbọ́dọ̀ yọjú torí pé mani adela bishaksin la yẹrìsọ máa wò ẹ bá so mẹ́nìkan kọ̀bọ ẹni yẹn ó gbọ́dọ̀ máa bẹ kó fún òun jogún pẹ̀lú ẹ̀ hmm. ilá akọlẹ̀ òm um. àfàǹtọ́bájọ́ máa yá torí pé ìyá lọ́jọ́ dáwọn àtò púpọ̀ ẹ rí i pé ìyá ló so wọ́n pọ̀ òun ó jogún nígbà tí ìyá bá mẹ́mẹ́ hmm. a padà máa sọ ńgbà bá ń sọ̀rọ̀ àyàsí tàbá sọ̀rọ̀ àwọn àyàsí nínú ẹbí a padà máa sọ níta bá débẹ̀ ni pé ọmọbìnrin tó ń pọ̀ ọmọkùnrin ló bí yóò jẹ làjì tó nìkan lábárí tí ó bá ti sí ọmọkùnrin tọmọkùnrin bí hmm. tabarọ ọmọkùnrin tọmọkùnrin bí arọmọbìnrin tọmọkùnrin bí ipò àwọn bàbá wọn ni ẹ wà ṣàpè báyìí sọ pé ọmọkùnrin àtọmọbìnrin àjọ máa fún ológun papọ̀ àfọkùnrin ní méjì àfọbìnrin lẹ́yọkan bẹ́ẹ̀ náà láti jẹ́ náà orí láfi pé àwọn láfi fáwọn náà á fún ọkùnrin ní méjì àfọbìnrin lẹ́yọkan. tọ́lápọ̀ nìkan ni ọmọbìnrin tọmọkùnrin bíi onìkan tí wọ́n pè ní bíntùlì ebè tọ́jọ́ pọ̀ nìkan òun la rí ìlàjì ogun láfún náà bá a ṣe fún ọmọbìnrin tá à ń pè ní bint bá a ṣe fún ní ìlàjì bẹ́ẹ̀ náà láfún náà àfi táwọn náà bá pé méjì Hmm. ẹni pé ńgbà táwọn ọmọbìnrin pé méjì a ní two third ò ní wọ́n jẹ ìdá méjì nu mẹ́ta ìdá méjì nu mẹ́ta làwọn ilé náà jẹ tí wọ́n bá ti pé méjì. Hmm. ogun wọn jẹ mélòó wọn jẹ méjì wọ́n tún wá lógún mi tí wọ́n táwọn fi àwọn atún máa jẹ ogún kẹta hmm. ogún kẹta tí wọ́n tún máa jẹ òun ni sudus wọ́n máa jẹ wá ìdá kan dà mẹ́fà one all over six wọ́n máa jẹ níbo ni wọ́n máa jẹ ó nígbà tí pàdé bá pa àwọn àti ọmọbìnrin fúgàgà pọ̀. Hmm. bàbá tó kú yìí ọ̀fọ̀ ọmọbìnrin tiẹ̀ gangan sáyé tẹ́kùn lóbi. ó tún wáá ní ọmọbìnrin tọmọ rẹ̀ kùnrin bí hmm. ọmọkùnrin ti kú. tá a bá fẹ́ pín ogún fún àwọn méjèèjì àfọ̀ ọmọbìnrin tó jẹ́ pé bàbá gangan ló bí àfọ̀nlélàjì ogún. Hmm. ìlàjì wọn sọ pé ìlàjì náà la sọ pé má jẹ yọjẹ làjẹ ọmọbìnrin tọmọkùnrin òkú bí yẹn òun jẹ ìlà kanú la mẹ́fà ṣàpọ̀ àrílàjì àrílà mẹ́fà ìtumọ̀ ẹni pé gbogbo ogun bàbá òun ọ̀nà mẹ́fà lákùn sí. a fún ọmọbìnrin tọmọkùnrin òkú bí àfúnlẹ̀yọ̀ kan bẹ̀. a fún ọmọbìnrin tó jẹ́ pé bàbá gangan ló bí nǹkan ẹ̀ a fún ní mẹ́ta ń bẹ̀ ṣàpọ̀ àti lo mẹ́rin ó kù mélòó méjì tó kù láàṣìbá a kò lọ lé owó àwọn tàbí táwọn mẹ̀lẹ́bí mi yàtọ̀ súnmọ́ bá wà lẹ̀. òǹjọ́ hmm. náà kẹta ẹni tọ́jú ọmọbìnrin tọmọkùnrin òkú bí nínú òpin ogún tọ́jẹ́ fárúdù mẹ́ta lónìí òun náà máa jẹ ìlàjì ogún a máa jẹ ìlà méjì nínú mẹ́ta a sì máa jẹ ìlà nínú mẹ́fà ìlà mẹ́fà yóò máa jẹ ní gbogbo àtàbà tìrí sọ ìbátan nẹ́sìfì alẹ́ ti àhàlà tabati rẹ ni tí o jẹ́ làjì tọ́ga jù ń lọ ta ni o jẹ́ làjì tọ́ga jù lọ Bintu hmm. ti sọ yẹn ó lọ ọmọbìnrin tó kù yẹn bí gàgà fún rẹ ọ̀gá jùlọ toro ń wòye sọmọ ọmọ hmm. ojúlówó ọmọ lòun Bintu ibi ni tá a sọ rẹ ọmọ ọmọ lòun ojúlówó ọmọ yóò jẹ́ làjì ọmọ ọmọ ìlàfà òun ni tó jẹ mọ́ àwọn ọmọ níbi tá a ti ń ọmọ yìí tá a ti sọ̀rọ̀ ọmọbìnrin ìṣẹ̀lẹ̀ míì náà máa ṣẹlẹ̀ mi mo ti sọ ṣáájú àwọn amájẹun tó kù nígbà tá a sọ wípé tá a bá ti rọ ọmọkùnrin pẹ̀lú ọmọbìnrin tó kù ni wọ́n jọ máa jẹ àdìpọ́n àná ti jẹun tó kù ìgbà míì sì àìsàn táwọn ọmọ tí wọ́n máa ń jẹ ó kó àwọn tó jẹ́ àyà sí ẹbí. alhamdulilayi rabbil alamin adúgbò pàtàkì lọ́wọ́ àwọn dọ́kítù wa ẹ rí i pé wọ́n alhamdulilayi ọlọ́run ti gbé ká yanjú títí àwọn ọmọ lọ́sọ̀rọ̀ gbogbo wa náà ni a ti gbọ́ àlàyé tí wọ́n ti fi fún wa. ọpẹ́ pàtàkì lẹ́ẹ̀kan sí i lọ́wọ́ àwọn tí wọ́n mú irú orí ọ̀fẹ́ yìí wá tọ́lọ́ ń lò wọ́n ní sábàbí láti kọ́kọ́ máa dé sí etígbọ̀ wa àwọn náà ni àwọn oríṣìí ọlọ́run ọba kan ní ìlú ìwò aṣíládùá fún wọn wípé ọlọ́run jẹ́ kó ọ̀tá lọ wọn láéláé tí wọ́n á ti torí ẹ̀ ṣe torí kí wọ́n lè bá àgbà ládàá láyé ń bí àti níjọ́gbọ́n di àlùkìyàmọ̀ ni ọlọ́run mọ̀ wàá dùn wọn ní ládàá rẹ̀ pẹ̀lú ọlọ́run bẹ́ẹ̀ náà ni a sì tún dúpẹ́ pàtàkì lọ́wọ́ àwọn àfáà wa tí à ń gbé wá tí wọn ò jẹ́ kó rẹ̀ wọ́n pàápàá jùlọ bàbá wa dọ̀túrù tí a gbé wá torí pé ó ti tó bí oṣù bíi mélòó kan báyìí tí wọ́n ti ń dá wa lẹ́kọ̀ọ́ lórí ọ̀nà tá a gbà pẹ́gọ́ nínú ìṣẹ̀lẹ̀ Islam kódà àwọn kan tiẹ̀ gbọ́ níjẹjọ wọ́n ní ah wọ́n ní wàláì tí a bá ń lo ọ̀nà yìí ni wọ́n ní ò ní máa sí ìjà kò sì ní máa sí wàhálà nínú pé áàpù kan tàbí pé bóyá kankan ọpẹ́ pàtàkì lọ́wọ́ wọn ọlọ́run sì ní jẹ́ kí kọ́rẹ̀ wọn nígbà kọ̀ọ̀kan láéláé pẹ̀lú á fi àyè gba ìpè kan ṣoṣo wọn pé tọ́ lórí ọ̀rọ̀ tí wọ́n sọ àbí ẹ̀yin tí ẹ bá ní ìbéèrè torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn náà ni wọ́n ń pè wá nígbà tá a bá lọ tán wípé ó sì yẹ kí ẹ jẹ́ á béèrè ìbéèrè ṣùgbọ́n á fààyè lẹ̀ zero eight zero sixty nine fourteen sixty one ninety four zero eight zero six nine one four six one nine four òun náà ni orí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ ẹ pè zero eight zero six nine one four six one ninety four òun náà ni nọ́mbà tí ẹ pè ọkọ pàtàkì lọ́wọ́ Yusuf Adékúnlé bẹ́ẹ̀ náà ni mo tó dúpẹ́ pàtàkì lọ́wọ́ bàbá àlùbáríkà francis fagbohun ọlọ́run ní jẹ́ kó rẹ̀ yín láyé àwọn náà ni wọ́n jẹ́ kẹ́ ẹ máa gbóhùn wa ní salamu alaykum wa rahmatulah wa barakatu. wa aleykum orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè. wa aleykum orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè. naam. naam naam naam ẹ mọ ẹ mọ wulẹ̀ kí wọn ẹ go straight lọ sí ibi ìbéèrè naam.

A pín sí ogún gbogbo òkun yẹn ọ̀nà méjì láàlà sí ìlàjì tọ́lọ́ ní afọ́bìnrin a kò fọmọbìnrin ìlàjì tó kù ọmọ ọmọ ọkùnrin ò ní yọ gbà òtòrí pé ipò asọ́bà lọ́wà asọ́bà bíi nafsi la máa ń pẹ̀lú wọn ipò rẹ̀ lọ́wà kò sẹ́ni kankan tó lè yẹn sá mẹ́wọ̀n àfi tá a bá rọ́ ọmọ gangan ò ló lè yẹn sá ìtọ́ hmm. bá sẹ́kù òní odò tí ó máa jẹ ìtọ́ hmm. sẹ́kù ní làjì nígbà fún yín ọmọbìnrin lajì tán lajì tó kù ọmọkùnrin náà fún. asalaamu alaykum wa rahmatulah barakatu. asalaamu alaykum. naam ó kọ yín. ọjọ ilé ìsinmi ni pé. ẹ dárúkọ yín o ẹ dárúkọ yín o. ẹ naam aha à ń gbọ́ yín ṣáàlà. salaamu alaykum. lẹ́sìn ká ṣe ogún lẹ́sìn ká ṣe ogún sọ́kùnrin mi méjì tó gbé lọ́wọ́ kan káwọn ìjọba gbà sálẹ̀ fìdí ìyá pé ọ̀rọ̀ tí à ń sọ bí e sọ̀rọ̀ ìdí ìyá kìí sọ̀rọ̀ ìdí ìyá nípa pá àfẹ́ kí àwọn èèyàn mùsùlùmí ó máa fi ìdí ìyá pín ogún hmm. nígbà ọlọ́run ọba wọn ti pín ogún hmm. kalẹ̀ fún wa ntọ́ba tó dá wa bọ́lọ́run ṣe pàṣẹ kákírun lọ́pàṣẹ ká pín ogún wa tí mùsùlùmí ó bá ti fòfin ẹ̀sìn ọlọ́run pín ọgbà apá kan òfin gbọ́ ó ṣe kẹfìrí sápá kan ọlọ́run sì gbogbo ẹni tó ṣe bẹ́ẹ̀ afatuminuna bi ba'dil kitab wa takfuruna bi ba'd ọlọ́run ní sápá kan òfin lẹ́ẹ̀ máa lò ẹ fapá kan lẹ̀ ẹnìkan ò ní ṣe bẹ́ẹ̀ àyàfi kójú tí ọ wà fún láyé àtijọ́ gbé dàlùkì àná. asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. hello. salaamu alaykum. salaamu alaykum. wa aleykum salaam wa rahmatulahi wa barakatu. orúkọ yín àti ibi tẹ́ ẹ ti pè. ee ee ee ee orí gbẹ́tẹ́ pẹ̀lú ògbólọ́dọ̀ ọlọ́run asalaamu alaykum wa rahmatulahi barakatu. tọ́ adáwọ̀pẹ́ fún ọlọ́run ọba a ní lè fi àyè gba